ìṣesí àwọn olùmọ̀ ó ní nínú àmọ́nàtò ìlúyà ó ní ká sì fi ẹ̀yìn fún ẹni tí ó bá ṣiṣẹ́ tí a rí àǹfààní rẹ̀ jẹ gẹ́gẹ́ bí àfáànlá tí ó ṣe tíra oúnjẹ́tò àkàrà ọlọ́wọ́ bá kí ó yọ́nú sí bó tilẹ̀ jẹ́ pé ah, kò rọrùn léni láti sọ nípa ìtàn rẹ̀ àti ibi tí wọ́n ti bí àti irú àwọn iṣẹ́ tó ṣe ṣùgbọ́n tírà rẹ̀ ó ṣe lórí àwọn ahadith tí wọ́n wà ní Bukhari àti Muslim tí wọ́n pè ní muttafaqun alayh so èyí fi hàn pé gbogbo àwọn àdísì tí ó wà nínú tírà àfa oní Umdatul Ahkam kò sí iyèméjì nú ẹ̀ àdíìsì ni tó múnádóko nídàkejì ó ṣe tíra náà ní ọ̀nà àwọn àfa onífíkíù èyí ni pé àwọn ahadithul ahkam àwọn àdíìs tó ń sọ̀rọ̀ nípa ìdájọ́ lóríṣiríṣi ọlọ́kan ọ̀jọ̀kan bí irú ìmọ́ra àti ìrun àti àwẹ̀ àtàwọn tó jọ bẹ́ẹ̀ ó ní àwọn ahadith tó wà nínú tírà umdatul ahkam ọlọ́wọ́n bá kí ó ṣe àtìlẹ́yìn fún wa nígbà tí a ó bá bẹ̀rẹ̀ àti máa ka tírà yìí tírà yìí ọlọ́wọ́n bá ó ṣe gbígbà fún ẹni tí ó ṣe tírà yìí torí àníyàn tó dáa tó fi ṣe so tírà ni tó yẹ pé wọ́n ń kà ní àyè tó pọ̀ ní gbogbo ibi tí mùsùlùmí wà kò síbi tí wọ́n ti máa tíra Umdatul Ahkam so ó sì wà nù àwọn tíra tí ó gbajúmọ̀ pàápàá jùlọ fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá fẹ́ kọ́kọ́ nípa ìlànà ẹ̀sìn Islam so eléyìí ẹ̀kọ́ ni fún wa gbogbo ìgbà tí a ó bá ṣe iṣẹ́ ká ṣe é torí tọlọ́run so iṣẹ́ náà iṣẹ́ tá a bá ṣe torí tọlọ́run ni ó máa ń jẹ́ àtẹ́wọ́gbà wọ́n ní Imam Malik nígbà tí ó ṣe tírà rẹ̀ ọmọdé Al-Muwatta wọ́n sọ fún àwọn àwọn tí wọ́n jọ wà pẹ̀lú ẹ̀ wọ́n sọ fún pé tírà Muwatta ó pọ̀ táwọn olùmọ̀ tí wọ́n ti ṣe Imam Malik ó dá wọn lóhùn pé gbogbo tí a bá ṣe torí tọlọ́hun yóò máa lọ gbére ni ṣùgbọ́n ohun tí a bá ṣe nítorí ìtẹ̀yàn òní máa ń tán sọ á rí i pé Muwatta lónìí bóyá òun nìkan náà la mọ̀ àmọ́ Muwatta mi mọ̀ torí pé Imam Malik kò ṣe lórí torí tọlọ́hun bẹ́ẹ̀ náà ni àpèjúwe irú àwọn àfa báyìí tí wọ́n ṣe tíra tí ọlọ́run jẹ́ kí àǹfààní rẹ̀ kó kárí gbogbo àgbáyé ibi tí àwọn mùsùlùmí bá wà so tíra náà ó bẹ̀rẹ̀ pẹ̀lú kìtàbù tọ́hárà gẹ́gẹ́ bí ìṣesí àwọn olùmọ̀ ohun tí wọ́n máa ń kọ́kọ́ fi ń bẹ̀rẹ̀ náà nítorí pé gbogbo iṣẹ́ ó dá lórí ìmọ́ra tí iṣẹ́ ọ̀bá mọ́ ní ọkàn àbí ní ara kò lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba so ìdínú tó fi jẹ́ pé nínú ìṣesí wọn ohun tí wọ́n máa ń kọ́kọ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ òun náà ni ìmára pàápàá jùlọ ìmára yìí anabi sallallahu alayhi wa sallam ó ní miftahu salati at-tuhur wa tahrimuha at-takbir wa tahliluha kọ́kọ́rọ́ ìkírun ìjọsìn fọ́lọ́run níbi ìrun kọ́kọ́rọ́ rẹ̀ náà ni ìmára so tí èèyàn ò bá wà ní mara kò sí bí ó ṣe lè kírun tí ó jẹ́ àtẹ́wọ́gbà ìdínú tó fi jẹ́ pé ó wà nù ìṣesí àwọn olùmọ̀ wọ́n máa kọ́kọ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú kìtàbù pọ̀hárà èyí ni pé ààyè tí wọ́n ti sọ̀rọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn ìmára bẹ́ẹ̀ náà ni àáfàá yìí ó fi ló fi bẹ̀rẹ̀ tírà rẹ̀ àdífà alákọ̀ọ́kọ́ tí afáànà tó mú عن عمر بن an Umar ibn Khattab radiyallahu anhu سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وفي رواية بالنية وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه حديثي وبوالتي أدى عمر بن الخطاب أقوى أفاني كتاب الطهارة أصل الطهارة يعني gbòǹgbò ìmára àbí ohun tó jẹ́ ògidì níbi ìmára ó ní taharatul qalb ó ní kí ẹ̀mí èèyàn kó má ká ṣe àfọ̀mọ́ ẹ̀mí wa lálàkọ̀kọ́ a ó ṣe àfọ̀mọ́ ẹ̀mí ara wa níbi kíni mina ṣírkì fi ìbádàtìlá láti má wà orogún fún ọlọ́run níbi ìjọsìn rẹ̀ èyí ni ìmára tó ga bó ti wulẹ̀ kéèyàn mara tó kó ṣe àlùwàlá àbí kó ṣe ìmára tó bá kírun pẹ̀lú pé ó ń ṣẹbọ sí ọlọ́run ọba ọlọ́run ọba ò gba èyí ló fi jẹ́ pé ó se pàtàkì jù ní gbogbo o ó ní ìmára alákọ̀ọ́kọ́ náà ní ìmára ẹ̀mí kí ẹ̀mí èèyàn mọ́ kúrò níbi ìjọsìn fẹ́ ìyàtọ̀ sí ọlọ́run bákan náà kí ẹ̀mí èèyàn mọ́ kúrò níbi alghilu ó ní àdìọ́kàn burú sí ọmọ làkejì àbí ìbínú àbẹ́tanú sí ẹ̀dá ọlọ́run ọba pàápàá jùlọ àwọn múmìnì àwọn olùgbàgbọ́ òdodo wàhíyà ahammu min wọ́n ní ó fi lóore jù ó sì ní ó ṣe pàtàkì ju ìmára ara lọ torí tí ara èèyàn bá mọ́ tí ọkàn rẹ̀ ò mọ́ kò láǹfààní àfààní bal la yumkin an taquma tahara taharatul badan ma'a wujudi najasil shirk kò lè ṣeéṣe kí iṣẹ́ yẹn jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run tí ẹ̀mí rẹ̀ bá dọ̀tí níbi ìdọ̀tí ìṣẹbọsọ́lọ́run kí ara rẹ̀ ó sì mọ́ kúrò níbi àwọn ẹ̀gbin àti ìdọ̀tí ìmọ́ra rẹ̀ kò ṣe àǹfààní torí pé ọlọ́run ọba ọba àlekè ọlá ó sọ ní ààyè ibìkan nínú alukur'an pé innamal mushrikuna najasun àwọn ọ̀sẹ̀ bọ ẹ̀gbin ni wọ́n èyí fi hàn pé ẹbọ ṣíṣe ẹ̀gbin ni nínú ọkàn kìí ṣe ẹ̀gbin ìdọ̀tí téèyàn lè máa rí ní ara pé tẹ bá fọwọ́ kàn èèyàn fọwọ́ kan ìdọ̀tí tí ó mọ èèyàn lọ́wọ́ ṣùgbọ́n ìdọ̀tí ni tó wà nínú ẹ̀mí èèyàn wọ́n máa ń pè ní wàtò almanawi kì í ṣe téèyàn máa ń fojú rí ṣùgbọ́n téèyàn máa ń mọ̀ nínú ọpọlọ rẹ̀ ni so ó pa dandan jù kí a kọ́kọ́ ṣe àfọ̀mọ́ ẹ̀mí wa àti ọkàn wa kúrò níbi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run ọba tó kọ̀ fún wa pàápàá jùlọ ẹbọ ṣíṣe bẹ́ẹ̀ ni wọ́n ní at-tahara lédè Lárúbáwá ó ní an-nadhafa ìṣe ìmára wal-khulus min al-awsakh kéèyàn bọ́ra kúrò níbi ìdọ̀tí awil adnas àbí ẹ̀gbin. E alhisiya èyí tójú máa rí gẹ́gẹ́ bí ìtọ̀ àbí igá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ walmanawiya àti èyí tí ojú kìí rí gẹ́gẹ́ bí ashirku walmaasi ìṣẹbọsọ́lọ́n àbí ẹ̀ṣẹ̀ àmọ́ at-taharatu ohun tí a gbàlérò pẹ̀lú ìmára ní ìlànà sharia islam ó ní rọ́fù máa yamna as-salatu min hadathin kéèyàn bọ́ kúrò nínú ohun tí máa séèyàn lọ́wọ́ láti kírun gẹ́gẹ́ bí ìdọ̀tí àbí ẹ̀gbin kéèyàn ṣe àfọ̀mọ́ rẹ̀ pẹ̀lú alma omi awi sa'id àbí ẹ̀pẹ̀ ó ní at tí kò bá sí omi èyí ni à ń pè ní at torí ìdí èyí àtọ̀hárọ̀ ó máa ń wá ní ìtumọ̀ àtọ̀hárọ̀ tùmínà shirk kéèyàn mọ́ra kúrò níbi iṣẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀ṣẹbọ àti àwọn ẹ̀ṣẹ̀ yòókù tí ọlọ́run ọba kọ̀ bákan náà tọ̀hárọ̀ tùmínà àkúwálì fásidà kéèyàn mọ́ra kúrò níbi ọ̀rọ̀ burúkú tí ọlọ́run ọba tó kọ̀ fún wa àti òjíṣẹ́ rẹ̀ wàlfàjìrà àti ọ̀rọ̀ sọkúsọ gbogbo ẹ̀ náà wọ́n ń pè ní pàhárọ̀ gbogbo ẹni tí ó bá bọ́ra kúrò níbi gbogbo orú àwọn ọ̀rọ̀ tí ò da wọ́n ń pè ní àpọ̀hárọ̀ bákan náà wọ́n ń pè àpọ̀hárọ̀ àsẹ̀lẹ́mẹ̀tú minal hadafi wal khabath kéèyàn má kúrò níbi ìdọ̀tí ẹ̀gbin àbí ìdọ̀tí tó máa mú kéèyàn ó má lè jọ́sìn fún ọlọ́run níbi ìrun àbí àwọn tí àlùwàlá bá ṣe ọ̀ràn àyàn fún láti ṣe kó tó di pé a fi jọ́sìn fún ọlọ́run ọba. torí ìdí èyí àtọ̀hárọ̀ ó ní ó pé oríṣiríṣi níbi ìtumọ̀ lápèjúwe ọ̀rọ̀ ọlọ́run ọba tí ọlọ́run ní yas'alunaka anil mahir qul huwa adha fa'tazilu an-nisa fil mahir ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله ọlọ́run ni wọ́n máa bi ọ́ léèrè anil mahid nípa haidọ̀ haidọ̀ yìí òun náà ẹ̀gbin náà ni tó nídìí àtàhárọ̀ qul huwa adà sọ fún wọn pé haidọ̀ yẹn adà ẹ̀gbin ni so e, irú ẹ̀gbin ti haidọ̀ ó ní àyánu najis nàjásà tí èèyàn máa ń fojú rí bíi ẹ̀jẹ̀ tó máa ń jáde láti ara obìnrin tá à ń pè ní nǹkan oṣù so ọlọ́ni fáyidá tataharna tí ẹ bá mọ́ra tí ẹ bá ṣe ìmára ìmára tọ́lọ̀ ń gbàlérò ń bì ó ní irtifa'ul hadathil akbar tí ẹ̀jẹ̀ yẹn tó bá dúó tí ọ̀ wá mọ́ tó ní ìdọ̀tí tó tóbi tó ní à ń pè ní haidọ̀ àbí nǹkan oṣù ní èdè Yorùbá so èyún náà ẹ̀gbin àbí àtọ̀hárọ̀ kan ni yàtọ̀ sí àtọ̀hárọ̀ alákọ̀ọ́kọ́ so àtọ̀hárọ̀ ó pé sí oríṣi ṣùgbọ́n èyí tí àwọn afá onífíkì máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni àwọn ẹ̀gbin èyí tí ojú máa rí pàápàá jùlọ ẹ̀gbin ní ńlá bíi haida àbí anifas àbí janaba àbí ẹ̀gbin kékeré gẹ́gẹ́ bíi ìtọ̀ àbí igá àbí èébì àbí ẹ̀jẹ̀ tí ó wà ní ara èèyàn àti àwọn tí ọ̀rọ̀ ọmọ wá tí ọ̀rọ̀ yóò máa wáyé lórí ẹ̀ afáàní an Umar ibn Khattab radiyallahu anhu ẹgbàwọ́ ọ̀rọ̀ yìí agbàwá láti ọ̀dọ̀ Umar ọmọ al-Khattab ó ní à ń pè ní Abu Hafs Umar ibn Khattab ibn ibn Nufayl ó ní abu hafs umar ọmọ khattab ọmọ nufayl mama umar ibn khattab à ń pè ní antama binti hisham binti al-mughira mama wọ́n pè ní antama ọmọ hisham ọmọ mughira wọ́n ní ọmọ ya abu jahal ni àwọn kan ní ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ní àbí ọmọ àbúrò yìí ni pé ọ̀nkù eh, eh, rẹ̀ so wọ́n jẹ jẹ́ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ni pẹ̀lú Abu Jahal màmá ẹni tó bí Umar ibn Khattab wọ́n bí Umar ibn Khattab ní amul fil ní ọjọ́ àmì nínú ọdún alfil ọdún tí àwọn kèfèrí tí wọ́n gbógun tó fẹ́ lọ wó kaaba láti habasha pẹ̀lú àwọn erin òun náà ni ọjọ́ tó ń pè ní ọjọ́ erin i mean ọdún erin torí pé àwọn arab wọn ò mọ̀ pé èèyàn máa ń fi erin jà ṣùgbọ́n àkọ́kọ́ ìgbà tí wọ́n rí pé wọ́n ń fi erin jà náà nígbà tí àwọn ará habasha tí wọ́n kó ogun wá àbí ará yaman sorry afwan tó kó ogun wá láti Yemen láti wá wó Kaaba so ọdún náà wọ́n ń pè ní amul fil ọdún tán bí anabi Muhammad sallallahu alayhi wa sallam ọdún náà ni wọ́n bí Umar ibn Khattab wọ́n bí lẹ́yìn ọdún fil yẹn lẹ́yìn ọdún mẹ́tàlá tí wọ́n ṣe ogun alfil ogun erin. Umar ibn Khattab wọ́n máa ń pè ní al-Faruq al-Faruq ẹni tó ṣe òpinya èyí ni pé ó ṣe òpinya láàrin irọ́ àti òdodo ìdí ni pé ó ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ fi Islam hàn ní gbangba kó tó di pé Umar ibn Khattab ó gba ẹ̀sìn ọwọ́ àwọn tí wọ́n gba ẹ̀sìn pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam wọn ju thirty eight sí thirty nine lọ so mo rò pé Umar ibn Khattab òun náà ni ẹ̀ńtọ́ jẹ́ forty nígbà tí ó gba ẹ̀sìn so nígbà náà wọ́n ń ṣe ẹ̀sìn ní ní kọ̀kọ̀ ni wọn ò gbọ́dọ̀ jáde síta wọ́n máa ń ṣe ní kọ̀kọ̀ ni ẹni ó bá gbẹ̀sìn wọ́n máa ṣe ẹ̀sìn Islam yẹn ní kọ̀kọ̀ torí torí àwọn ah, Quraysh kí wọ́n má fi ikú pa wọ́n àbí kí wọ́n má fi ìyà jẹ wọ́n so pẹ̀lú ẹrù ẹrù ẹ̀mí ara wọn àti òkú ni wọ́n fi ń ṣe ẹ̀sìn Islam nígbà náà so nígbà tí Umar tó gba ẹ̀sìn ó wá bi anabi sallallahu alayhi wa sallam ó ní ya Rasulallah wa anabi Ọlọ́run alasna ala alhaq ṣé kìí ṣe orí òdodo láwà imitna aw ahyayna bó ti kódà kó jẹ́ pé a kú ni àbí a wà láàyè sí orí òdodo láwà anabi sallallahu alayhi wa sallam dá lóhùn pé bala walladhi nafsi biyadihi innakum ala alhaq anabi ni bẹ́ẹ̀ ni mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí mi wà lọ́wọ́ rẹ̀ ó ní ọlọ́run ọba orí òdodo lẹ́wà imitun tí wọ́n bá pa yín in hayaytum àbí tí ẹ bá wà láàyè ó ní Umar rabi anabi sallallahu alayhi wa sallam pé fàfíìmà tìfà kí ló wá dé tá à ń fi ń lúgọ láti máa jọ́sìn kí ló dé tá à ń ṣe ìjọ́sìn ní ní bòńkẹ́lẹ́ tá à ń ṣe ìjọ́sìn ní wàtò ní ní pé à ń ságọ láti máa jọ́sìn ní Umar ló bá búra ipe mo búra pẹ̀lú ọlọ́run tí ó ràn pẹ̀lú òdodo lónìí olónìí àfi ká jáde síta kí gbogbo èèyàn ọmọ wa ẹgbẹ́ mùsùlùmí ni wá wọ́n ní òní Umar àwọn mùsùlùmí bá tò ní sáfù méjì Umar ó wà níwájú sáfù alákọ̀ọ́kọ́ Hamza tó náà ṣẹ̀ṣẹ̀ gba ẹ̀sìn Islam tó ẹgbẹ́ òun náà ìgbà ẹ̀sìn Islam ẹ̀ ìgbéga ló fún Islam gẹ́gẹ́ bí Umar ibn Khattab so Hamza òun náà wà ní eh, sáfù ẹlẹ́ẹ̀kejì wọ́n á bẹ̀rẹ̀ sí lọ síbi Káàbà nígbàtí wọ́n fẹ́ dé ibi Káàbà nígbàtí àwọn Quraish tí wọ́n rí pé Umar ibn Khattab lọ́wọ́ àwọn wájú òun àti Hamza ẹ̀rú bà wọn wọn ò lè ṣe nǹkan kan fún àwọn mùsùlùmí mọ́ngbà náà wọ́n kà bẹ̀rẹ̀ sí wò wọn ni wọ́n ní Umar ó ní nígbàtí àwọn Quraysh rí àwọn fàṣọbátùm kàába ó ní ìbẹ̀rù àti ojó ló bá wọnú ọkàn wọn wọn ò lè ṣe nǹkankan fún mùsùlùmí torí ìdí èyí ni anabi sallallahu alayhi wa ló fi pè Umar ní alfaruk torí pé ẹni tí ó ṣe òpin yà irọ́ àti òdodo pẹ̀lú àwọn ọlọ́jọ́ ọlọ́kan ọ̀jọ̀kan ohun èèmà tí Umar tó ṣe nínú Islam Abdullahi ibn Mas'ud ó ń sọ nípa Umar ibn Khattab ó ní mazilna a'izza mundu aslama Umar nígbàtí Umar tó gba ẹ̀sìn Islam ó ní ìgbéga àti àpọ́nlé ṣẹ̀ṣẹ̀ bá wá dé fún àwọn mùsùlùmí torí pé wọ́n ń ṣe wọ́n ń ṣe ẹ̀sìn yẹn ní ní kọ̀kọ̀ nígbà náà ولقد رأيت ما رأيتنا ما نستطيع أن نطوف بالبيت ونصلي ó ní kó tó di àwọn tí kódó ti gbé Umar ibn Khattab gbẹ̀sìn àwọn mùsùlùmí ò lè lọ ṣe tawaf ní ibi kaaba àbí kí wọ́n kírun níbi kaaba hatta aslama Umar títí Umar fi gba ẹ̀sìn nígbàtí Umar gba ẹ̀tìsán qatalahum hatta tarakuna ó bá wọn jà ó gbógun tì wọ́n títí wọ́n fi fi àwọn mùsùlùmí lẹ̀ láti máa kírun ní kaaba àbí láti máa ṣe tawaf so Umar ó ní àpẹẹlẹ ó sì ní àgbéga tó ga nínú Islam wọ́n ní Ibn Mas'ud ó tún sọ láyé ibòmí pé كان الإسلام كان إسلام عمر فتحا إسلام عمر ìdẹ̀kùn àbí eh, àránṣe ló jẹ́ fún ẹ̀sìn Islam torí pé àwọn lẹ̀kùn ohun tí wọ́n ti tì tẹ́lẹ̀ ó ṣí gẹ́gẹ́ bí àìlè má lọ sí ibi káàbà láti lọ sí tàwáàfì àbí láti kírun nínú káàbà bó tilẹ̀ jẹ́ pé àwọn mùsùlùmí fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ò ráyè àti ṣe bẹ́ẹ̀ torí pé àwọn Quraysh wọn gbógun tì ṣùgbọ́n nígbà tí Umar tó gba ẹ̀sìn Islam àrànṣe bá ẹ̀sìn Islam bákan náà وكانت هجرته نصرا باناني هجرة عمر على سيلو جفن الإسلام torí pé gbogbo àwọn èèyàn pátá ní kọ̀kọ̀ ni wọ́n ń ṣe hijira láti Maka lọ sí Madina ṣùgbọ́n Umar ó nìkan lẹni tó ṣe hijira tiẹ̀ ní ní ní ní alẹ́ àwàtò ní gbangba ó polongo hijira tiẹ̀ pé ẹni ọba tó kọ́gbọ́n lójú ọ̀nà so ìgbéga ni uh, Islam Umar ló jẹ́ fún ẹ̀sìn Islam Ibn Mas'ud ó ní laqad ra'aytuna ma nastati'u an nusalli wa natufa bil bayt hatta aslama Umar falamma aslama qatalnahum hatta tarakuna nusalli kó tó di pé Umar gbẹ̀sìn kò sí ẹni tó tó láti lọ kírun àbí láti ṣe sàwáàfí níbi Baitul Atiq àyàfi ìgbà tí Umar tó gba ẹ̀sìn tán bẹ́ẹ̀ ni Umar gbé ogun tí wọ́n kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí fi àwọn mùsùlùmí sílẹ̀ láti máa kírun Umar ó gbẹ̀sìn ní dhul nínú ọdún kẹfà lẹ́yìn ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tó di òjíṣẹ́ nígbà náà ó wà ní ọmọ ọdún mẹ́tàdínlógún islam umar àti hamza ìjọ mẹ́ta ló wà láàrin ara wọn nígbà tí hamza gbẹ̀sìn tán ìjọ kẹta ó ní umar gbẹ̀sìn so umar. Uh, ó ní amirul muminin khalifa nabi sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn abubakar bẹ́ẹ̀ ni àgbékà rẹ̀ àti iyì rẹ̀ ó tẹ̀lé abubakar ni eléyìí ni àdìọ́kàn àwọn àwọn mùsùlùmí òdodo wípé àgbéga nínú ẹ̀sìn islam lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam àyàfi abubakar lẹ́yìn abubakar umar lẹ́yìn umar usman yẹn lẹ́yìn usman ali gẹ́gẹ́ bí ọlọ́run ṣe tò wọ́n níbi aṣíwájú so eléyìí àríkọ́gbọ́n ni fún wa láti má bọ́ sínú ìparun ohun tó ń lọ lónìí láwọn tí wọ́n ń bú àwọn òjíṣẹ́ àwọn sàábẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí abubakar àti umar àti uthman so àwọn àwọn shia wọ́n gbógun gbogbo ọ̀nàkọ́nà ni wọ́n gbà láti mú àwọn ọ̀dọ́ so that àwọn náà fi máa tẹ̀lé ìlànà ìparun ọlọ́run kí ó sọ wá ń bẹ̀ so umar ibn khattab èèyàn ńlá ni ẹni tó lóore ni nínú ẹ̀sìn Islam náà wọ́n ní sami'tu rasulallah sallallahu alayhi wa sallam yaqul mo gbọ́ tí ànábi sallallahu alayhi wa sallam tó ń sọ wípé innamal a'malu binniyat gbogbo iṣẹ́ pátá orí àníyàn ló dá dúró lé ó wá pẹ̀lú binniyat èyí ni pé jam'u èyí ni pé plural àníyà pẹ̀lú àwọn àníyàn ló jẹ́ níbòmíì bí níyà pẹ̀lú àníyàn gbogbo ṣẹ́ pátá orí àníyàn ló dálé lórí àwọn olùmọ̀ wọ́n ní hadith yìí hadith tó tó tó ní ipò nínú ẹ̀sìn islam torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ ẹ̀sìn islam orí hadith yìí ló dá lórí débi pé imam shafi'i ó ní hadith yìí ó lè wọnú àwọn masail àbí bab nínú fíkìw tó tó àyè àádọ́rin kan àádọ́rin ọgọ́rin ní etí yàrá àádọ́rin seventy now yorùbá tèmi náà sì kù díẹ̀ ẹ̀yìn kẹtí ìtàn ṣáà so wọ́n ní àdìsí yìí ó lè wọ àwọn masáìl tó tó àádọ́rin nínú àwọn masáìl fíkíwù torí pé kò sí iṣẹ́ téèyàn ó bá ṣe nínú Islam àfi kó dá lórí àníyàn téèyàn gbà nínú ọkàn rẹ̀ bákan náà àwọn olùmọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ lórí àníyàn pẹ̀lú ìtumọ̀ méjì ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ó ní àdáyẹnrí iṣẹ́ ẹ̀sìn yàtọ̀ sí iṣẹ́ tí kìí ṣe ẹ̀sìn lápèjúwe a máa ń wẹ̀ láti fi ṣẹ̀sìn a sì máa ń wẹ̀ láti fi gbá láti fi ṣe ìmọ́ra lásán so kí ni ohun tó máa ṣe òpinya àbí àdáyanrí àbí ìyàtọ̀ láàrin èyí tá a ṣe torí ẹ̀sìn àti èyí tá a ṣe pẹ̀lú èyí tí kìí ṣẹ̀sìn òun náà ni àníyàn tí a dà lórí iṣẹ́ yẹn bákan náà àdáyanrí láàrin iṣẹ́ kan yàtọ̀ sí iṣẹ́ kejì lápèjúwe a máa ń kírun à ń kírun àdúhù a sì ti ń kírun àlásì gbogbo ẹ̀ rákà mẹ́rin làákí ṣùgbọ́n ohun tó yàtọ̀ ń bẹ náà ni ó kọ wọn àtàsìkò wọn so ohun tí ó lè dá iṣẹ́ yẹn rí náà ni pẹ̀lú àníyàn tá a wa tá fẹ́ ṣe pé wọ́n fẹ́ kírun àdúhù nínú ọkàn mi ń sìn bákan náà mo fẹ́ kírun alas nínú ọkàn mi sìn kò sí tí ó dá yàtọ̀ àfi pẹ̀lú àníyàn tí a dì sí inú ọkàn wa bákan náà a máa ń gba àwẹ̀ àwẹ̀ Ramadan wà àwẹ̀ tá a sì máa ń gbà torí tamattu àtorí ìwà so báwo ni a ṣe lè dá àdáyanrí iṣẹ́ iṣẹ́ yẹn òun pẹ̀lú àníyàn la fi lè dáyanrí so eléyìí ó ní ìtumọ̀ alákọ̀ọ́kọ́ níbi àníyàn táwọn olùmọ̀ tó máa ń sọ̀rọ̀ lé lórí àwọn tó máa ń sọ̀rọ̀ lórí irú eléyìí ni àwọn afá onífíkíù èyí tí a ó máa kà nínú tíra yìí ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni at-tamyizul maqsudu iṣẹ́ tá a ṣe yun kí ló dé tá a fi ṣe torí ìta la fi ṣe ṣé a ṣe ń torí ọlọ́run ni àbí a ṣe ń torí èèyàn àbí a ṣe torí ọlọ́run àti èèyàn lẹ́ẹ̀kan náà so àníyàn ni ó da iṣẹ́ yẹn rí so eléyìí náà wọ́n ń pè ní àníyà so èyí tá a bá ṣe torí ìtọ́lọ́run òní wọ́n ń pè ní ìkíláàsì èyí tá a bá ṣe torí ẹ̀dá tí kìí ṣe ọlọ́run ni ó ń pè ní ashirk bẹ́ẹ̀ ni omi ìta bá ṣe torí tọlọ́run ṣùgbọ́n a tún fi nǹkan míì bọ́nú ní títorí èèyàn ìgbà míì wọ́n ń pè ní àríyá ń tá a ṣe torí káwọn èèyàn lè rí wa iṣẹ́ ọlọ́run la ṣe ṣùgbọ́n a ṣe torí kí wọ́n lè rí wa gbogbo ẹ̀ àníyàn náà ni ohun tó máa ń dalé lórí nígbà mò ń kírun lápèjúwe mọ̀wọ́ mọ́ṣáláṣí mò ń kírun èmi nìkan ni mo wà múlò mọ́sáàsì kò sẹ́lómìí mọ́ nígbà mo ń kírun gbogbo ẹ̀mí mi pátá mo ń kí torí ọlọ́run ni torí pé kò sẹ́ni tí ń wò mí ṣùgbọ́n gbà tí ẹnìkan wọnú mọ́sálásí tí mo sì ń ka kùránì lọ mo wá tún kíka kùránì mi ń ṣe so that ẹni tí ó wọlé yóò fi mọ̀ ah, àáfà ìmọ̀ kùránì ká o a ó rí i pé iṣẹ́ tí mo ṣe torí ọlọ́run mo ti ṣe nǹkan míì pẹ̀lú pẹ̀lú ọlọ́run nínú rẹ̀ gbogbo ẹ̀ náà àníyàn náà ni yọ́ dayẹ̀lì rẹ̀ so kò síṣẹ́ téèyàn lè ṣe nílé ayé àti kọ́ yẹ pé èèyàn ní nǹkan kan téèyàn fi ṣe lórí ẹ̀ so ó ní ohun tí àdìsí tó ń sọ̀rọ̀ lé lórí nígbà míì àdìyà ó máa ń wá pẹ̀lú ìtumọ̀ al-irada àbí al-qasdu. al àbí al lápẹjúwe ọlọ́run ni minkum man yuridu dunya wa minkum man yuridu al-akhirah nínú yín ẹni tó ń ṣiṣẹ́ torí ilé ayé ń bẹ ẹni tó sì ń ṣiṣẹ́ pẹ̀lú torí ọ̀run ń bẹ níbi wọn lo yuridu èyí ni pé nínú yín ẹni tó ń fẹ́ ilé ayé ń bẹ ẹni tó ń fẹ́ ọ̀run bẹ ṣùgbọ́n tó ń gbàlérò bí náà ni àníyàn fi ṣiṣẹ́ yẹn so ẹni tó ṣiṣẹ́ nítorí ayé àti ẹni tó ṣiṣẹ́ torí ọ̀run kò sí yàtọ̀ tó dá wọn yàtọ̀ ju ohun tí ó dá àníyàn rẹ̀ lọ so eléyìí sì ni èyí tó ṣe pàtàkì jù tó yẹ ká sọ torí pé òun náà ni iṣẹ́ wa yóò fi jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run àníyàn tó yẹ ká ṣe tá kọ́kọ́ sọ nìyẹn gbogbo ń tá bá máa ṣe kárí pé a ṣe torí Ọlọ́run ọba nìkan ṣoṣo so nísìn àníyàn ó pé sí ọ̀nà méjì ohun tá a máa fi ń dá iṣẹ́ yàtọ̀ mọ̀ sí iṣẹ́ ẹ̀sìn wípé eléyìí mo ṣe ń torí ìjọsìn ni eléyìí mo ṣe torí àlàáda ni àbí irun tí mo fẹ́ kí adúr ni àbí irun tí mo fẹ́ kí alásìrì ni pẹ̀lú àníyàn la máa fi ń dá wọn yàtọ̀. àníyàn yìí inú ọkàn láti ma ń da yàtọ̀ rẹ̀ ọ̀sẹ̀ ìdígbà tá a bá sọ lẹ́nu ìgbà míì èèyàn lè sọ nǹkan lẹ́nu ó sì jẹ́ pé inú ọkàn rẹ̀ ó yàtọ̀ pàápàá jùlọ ohun tó bá tá a bá ti sábà ti máa ṣe tá a máa ń ṣe ń gbogbo ìgbà ìgbà a lè ṣe láì jẹ́ pé ọkàn wawa wà ń bẹ̀ so pàtàkì ó ní kí èèyàn ní àdìsọ́kàn tó ń ṣe yẹn wípé n tó ń ṣe nìyẹn so anabi sallallahu alayhi wa sallam ó ní innamal a'malu binniyat gbogbo ṣe pátá lórí àníyàn ló dálé lórí àwọn olùmọ̀ní iṣẹ́ yóò jẹ́ gbígbà kò ní jẹ́ gbígbà lọ́dọ̀ ọlọ́run orí àníyàn ni iṣẹ́ yẹn dáadáa ni àbí iṣẹ́ tó ti bàjẹ́ ni orí àníyàn náà ló dálé lórí iṣẹ́ yẹn a rí ládá lórí ẹ̀ àbá ní rí ládá lórí ẹ̀ lórí àníyàn náà lọ dálé lórí tó gbogbo tá a bá ṣe níṣẹ́ ẹ̀sìn ọlọ́run ọgbà ọlọ́run ò ní gbà lórí àníyàn lọ dálé lórí èyí tá a bá ṣe nítorí ìtọ́lọ́run ọlọ́run ọgbà èyí tá a bá ṣe torí ìtọ́lọ́run ọlọ́run ò ní gbà bákan náà iṣẹ́ yẹn iṣẹ́ tó dáa ni àbí iṣẹ́ tó bàjẹ́ ohun tá a bá ṣe torí tọlọ́run ní tọ́da èyí tá a bá ṣe torí ẹlòmíì kì í ṣe ń tọ́da bákan náà iṣẹ́ yẹn ṣé wọ́n fún wa ládá lórí àbí wọn fún wa ládá lórí ẹ̀ orí àníyàn náà ni gbogbo ẹ̀ lọ dálé lórí ìdí nu tí a nàbì sàlọ sàlọ sí wípé innamal a'malu binniyat gbogbo ṣẹ́ pátá orí àníyàn náà lọ dálé lórí so ìdínú tó fi pé àwọn aṣíwájú àwọn ẹni eré tí wọ́n ti síwájú wọ́n máa ń sọ àníyàn yìí débi níbi gbogbo nǹkan wọ́n ní àfa kan bẹ́ẹ̀ bá lọ wípé ìwọ ọ̀rẹ́ mi sì mí lọ sí ibi báyìí yóò ní dúró náà jẹ́ kí n dàníyàn so that yóò fi ní láádá níbi sísin ọ̀rẹ́ rẹ̀ tó sì yùn èyí ni pé ìgbà míì a lè ṣiṣẹ́ tí kìí ṣe iṣẹ́ ẹ̀sìn tá a sì sọ di ẹ̀sìn pẹ̀lú àníyàn mo rò kó yé wa èyí ni pé ẹni tí ó ní kẹsìn òun lọ síbì kan bóyá ẹ fẹ́ torí kí wọ́n má fi bínú àbí ẹ fẹ́ torí káwọn èèyàn lè gba ah, ọ̀rẹ́ ni àwọn méjèèjì ẹ̀rí tó ń jọ lọ síbì kan àbí pẹ̀lú àníyàn míì àbí ẹ fẹ́ sìn torí ọlọ́run kẹ́ ẹ lè ní láàdá ń bẹ̀ téèyàn bá ṣe pẹ̀lú àníyàn tó dáa ọlọ́run sì fún ní láàdá lórí iṣẹ́ tó ṣe yẹn bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ yẹn kìí ṣe pé iṣẹ́ ẹ̀sìn ni wọ́n ní téèyàn bá jẹun torí kí èèyàn ó lè ní agbára àtijọ́sìn èèyàn ó gbà láàdá lórí ẹ̀ ṣùgbọ́n téèyàn bá jẹun torí àti lágbára àti ṣẹ ọlọ́run kò ní gbalada lórí oúnjẹ tó jẹ bó tilẹ̀ jẹ́ pé oúnjẹ tá à ń jẹ kìí ṣe sẹ́ẹ̀sìn ni ṣùgbọ́n ó lè di ẹ̀sìn láti bí ara àníyàn tá a gbà jẹ́ anabi sallam ni ó pé wà innama li kulli mri'in ma nawa gbogbo èèyàn pátá ládàáṣẹ́ rẹ̀ ó dúó lórí ohun tó dà níyàn rẹ̀ ni gbogbo ẹnikẹ́ni pátá tí ń ṣiṣẹ́ ládàáṣẹ́ ó dá lórí àníyàn tó fi ṣiṣẹ́ iṣẹ́ yẹn ni so ẹni tó ṣe torí ọlọ́run ó ṣe yọ gbalada rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹni tó ṣe torí ẹlòmíì yọ gbalada rẹ̀ lọ́dọ̀ ẹni tí ó ṣe ìdúnnù tó fi wá nínú hadithi náà tí anabi sàásánlẹ̀ ní pé faman kanat hijratuhu ila Allahi wa rasulihi fa hijratuhu ila Allahi wa ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة ينكعها فهجرته إلى ما هاجر إليه gbogbo ẹni tí ó bá ṣe hijira hijira ń bí hijira láti maka lọ sí madina ni ohun tí wọ́n gbà lérò ń bí ṣùgbọ́n gbogbo ohun tí ń túmọ̀ sí hijira àbí nǹkan míì náà tí kìí ṣe hijira gbogbo ẹ̀ náà lọ abẹ́ ọ̀rọ̀ yìí ìdí tó fi hàn wáyé pé n tí wọ́n ń gbà lérò ni pé ó wá nú àwọn rìwáyàtì míì nínú hadithi tí wọ́n ní arákùnrin kan ó ṣe hijira torí pé obìnrin tó fẹ́ fẹ́ òun ti ṣe hijira lọ sí Madina so òun ò sì lè wà Mẹ́kà kọ́ wà Madina kó rí obìnrin náà fẹ́ ìdínú tó fi gbéra kó Mẹ́kà lọ sí Madina láti ṣe hijira kò ṣe nítorí Ọlọ́run so ó ní anabisa asala yẹn pé gbogbo ẹni tó bá ṣe hijira torí ìtọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ àmín ẹ̀san hijira rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ náà ni ó ti gbà ẹni ó bá ṣe iṣẹ́ hijira torí ilé ayé tó fẹ́ rí àbí torí obìnrin tó fẹ́ fẹ́ sọ ládàá iṣẹ́ rẹ̀ ó lórí tí ó ṣe hijira yẹn torí ẹ̀ hijira ó póríṣiríṣi àkọ́kọ́ ó ní hijira alákọ̀ọ́kọ́ ó ní tí àwọn mùsùlùmí ṣe láti mẹ́kà lọ sí habasha ìdí èyí oni ní àwọn ìnira àti ìjìyà táwọn kèfèrí tó fi ń kan àwọn sàhábí ànábi sallallahu alayhi wa sallam alwọ́t ah, okay. okay. okay. okay. okay. okay. okay. lẹ́yìn nǹkan Now, ìtira alákọ̀ọ́kọ́ ni èyí tí àwọn mùsùlùmí Habasha láti Maka Habasha torí àwọn ìnira àti ìjìyà tí àwọn kèfèrí tó fi ń jẹ sàábẹ́ Ànábì sallallahu alaihi wasallam náà نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعم هجرة ẹlẹ́ẹ̀kejì ó ní èyí tí àwọn mùsùlùmí ṣe láti maka lọ sí madina hijira ẹlẹ́ẹ̀kẹta ó ní hijira àwọn kàbí kàbá ìlànà ìbéèrè náà ọkọ̀ ọjọ́ kí n parí ẹ̀ náà ó ní etí àwọn kọ̀báyì àwọn ọlọ́kùn ọ̀jọ̀kan àwọn èdè tí wọ́n wá ní agbègbè mẹ́kà tí wọ́n ń wá sí ọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam ní madina láti wá kọ́ ẹ̀sìn islam tí wọ́n tún padà lọ sí ìlú wọn láti máa kọ́ àwọn èèyàn wọn ẹlẹ́ẹ̀kin rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe fatu maka àwọn tí wọ́n ń ṣe hijira láti maka wá sí ọ̀dọ̀ anabi sallallahu alaihi sallam ní madina àwọn náà láti wá kọ́ ẹ̀sìn tí wọ́n tún wá padà lọ sí Mẹ́kà láti lọ kọ́ àwọn tí wọ́n wà náà bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀karùn-ún ó ní kéèyàn ó ṣe ìjírá kúrò níbi ohun tí ọlọ́run ọba tó ṣe léèwọ̀ gbogbo eléyìí òun náà ni ohun tí àdìsí tó dá lé lórí tí a ó ti dúró ní etí a sọ tó ṣe déédéé pẹ̀lú èròǹgbà ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ọlọ́run ọba kí ó fún wa ní ládá etí a ṣe àṣìṣe lórí ẹ̀ ọlọ́run kí ó forí jì wá tí a bá ní ẹni tó ní ìbéèrè méjì mẹ́ta náà. عليك السلام náà. ẹ̀yìn náà afán bẹ̀rẹ̀ pé àníyàn tí a ń sọ̀rọ̀ pa tá a ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ní àpèjúwe tí èèyàn bá fẹ́ kírun ṣé ó wà nínú àníyàn kó sọ pé nawaitu salatul fajr lápèjúwe àbí nawaitu salatul eh, maghrib lápèjúwe àbí èèyàn kàn ní nínú ọkàn rẹ̀ ni pé òun fẹ́ kírun magrib àbí òun fẹ́ kírun àṣùbà sísọ àníyàn jáde a ò rí ba láti ọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa àbí àwọn sàábẹ̀ rẹ̀ ọwọ́ bíi tí sísọ àníyàn jáde ti wà ó náà ni tí yẹn bá fẹ́ gbé umra hajj àbí um àbí umra tí yẹn bá gbé tí yẹn bá gbé fẹ́ gbé ihram hajj àbí umra ṣùgbọ́n irun àti àwọn ọlọ́jọ̀ ọ̀jọ̀kan bí tí yẹn ti máa ń ṣe àníyàn èèyàn máa ń ní sọ́kàn rẹ̀ ni èèyàn kì í sọ kò wá láti ọ̀dọ̀ anabi sàlẹ̀ pé wọ́n kọ́ wa bá ti ṣe àníyàn pàápàá jùlọ àníyàn ó ṣe pàtàkì jù débi pé anabisa sallam yóò wá gbàgbé wọn ò ní kọ́ wa báwo láti ṣe àníyàn so àníyàn kì í ṣe tó a máa ń sọ lẹ́nu ohun tá a máa ń dì sọ́kàn ni torí pé ìgbà míì a lè sọ nǹkan lẹ́nu láì jẹ́ pé ọkàn wa ó wí ní tí a sọ so ọkàn ò ní ó lè àti máa ń da àníyàn náà. ìgbà tí màá ṣe yọ ìyá wa àbẹ̀wò àti ìgbìmọ̀ wa wọ́n kò ṣe láàárín ìlú àjà tó ń tó ọmọ àbí tó ń yá ìwọ̀ tó o sì fẹ́ dá ẹsẹ̀ ìwọ́n sì lọ́kùnrin. bẹ́ẹ̀ ni lásìkò yun náà yọ kábàámọ̀ nínú ẹ̀mí ẹ̀ wípé kí ló dé èṣù lọ́fẹ́ lọ́fẹ́ lọ́fẹ́ gba iṣẹ́ rẹ̀ ṣe so yóò wá kó àbámọ̀ nínú ẹ̀mí rẹ̀ yóò gbé yóò gbé ẹ̀mí ẹ̀ kú níbi tí tó ń rò nǹkan kó òun lè ṣe nǹkan káwọn èèyàn ó yìn òun àbí nǹkan kan báyẹn yóò wá yóò wá gbé àní ẹ̀mí ẹ̀ lọ sí pé òun ṣe ń torí tọlọ́run ọba tí ó bá wá tó bá wá le jù kò burú láti ṣe àtàwù a'udhu billahi minash shaitanir rajim torí pé tí ròyìnròyìn tó bá pọ̀ nínú ìrun gan èèyàn lè ṣe a'udhu billahi sí apọ̀ ọ̀tún ẹ̀ kó tó kó sì kó tó kọ̀ntínú àti máa kírun ẹ̀ lọ so èsù olóòmọ fẹ́ nípa nínú tí èèyàn bá ń ṣe torí tọlọ́run tí ó fi nǹkan míì bọ̀ so tí ó bá ti wá nínú ọkàn èèyàn èèyàn sáré èèyàn sáré ju agbára ẹ̀mí ẹ̀ lọ láti ṣe nǹkan yẹn torí tọlọ́run nìkan. شاء الله عليك السلام papọ̀ bó tilẹ̀ jẹ́ pé kò ṣe tí a sọ̀rọ̀ lórí ẹ̀ ni mo fẹ́ kí a béèrè lórí tí a sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ìkírun papọ̀ aida magrib àti isha àbí adhur àti al-asr ní àsìkò téèyàn bá ń gbé ilé téèyàn wà nílé láì jẹ́ pé èèyàn wà ní ìrìn àjò ó ní àwọn ìdí tó máa ń fà ìdí tó máa ń fà nínú àwọn tí àwọn ṣe àlàyé òun náà ni Ojo, àbí ẹ̀sújò àbí um, òkun òkun tó lágbára débi pé téèyàn bá ń lé òun lọ sí mọ́sálásí kò ní lè lọ torí bóyá ojú ọ̀nà àbí nǹkan kan àbí òtútù àwọn nǹkan tó sálẹ̀ ṣe ìnira fún èèyàn láti wá sí mọ́sálásí àbí lẹ́yìn ìgbà tí ó ti kírun magrib tán èyí olóde jẹ́ kí a da ìrun pọ̀ ṣùgbọ́n àwọn mẹ́jẹ̀mú tẹ́wọ̀n àfáàṣe lórí ìdá ìrun pọ̀ yìí ó pọ̀ débi pé wọ́n fẹ́ kọjá pé èèyàn kàn máa ṣe nǹkan láì jẹ́ pé èèyàn ṣe lórí ẹ̀tọ́ torí pé ìdẹ̀kùn lásán ni eléyìí ọlọ́lọ́run ṣe fún wa kì í ṣe pé bóyá ó jẹ́ ọ̀ràn ẹ̀yẹ̀ wa lórí so ohun tó bá sì jẹ́ ìdẹ̀kùn ohun tá a fẹ́ náà ní ká ṣe so tí a bá ṣe kò sí aburú bẹ̀ so nínú àwọn tí àwọn olùmọ̀ tó máa ń ṣàlàyé ẹ̀ ni pé aláti wo àsìkò tí a kírun tí a bá ní àníyàn pé a da ìrun méjì pọ̀ ìrun àkọ́kọ́ yẹn a ò ní kí ní àsìkò rẹ̀ alákọ̀ọ́kọ́ a kì ní àsìkò rẹ̀ ní ìkẹyìn tí ó fi jẹ́ pé nígbà tá a bá kírun Maghrib yẹn àsìkò iṣẹ́ iná ó ti máa wọlé ṣe àgbọ̀yé náà ṣùgbọ́n nígbà tí a ń kírun lọ́wọ́ ó ní làlúrí yẹn ṣẹ̀ṣẹ̀ wá wọlé kìí ṣe pé kó tó di pé a ń kírun àkọ́kọ́ kò sí aburú láti jẹ́ pé a da ìrun yẹn pọ̀ torí àwọn tó ń bá jáde lọlé wọn ò ní lè padà wá ẹlòmíì sì ni gbogbo bójú ń ṣe ń rọyún kò lè dá dúró nínú mọ́ṣáláṣí ó láti padà lọ sílé bóyá nítorí àwọn uziri kan sí méjì ṣùgbọ́n n ṣe tẹ́ bọ́ sẹ́gbẹ̀ẹ́ tẹ́ kí ti yín ẹ̀yin náà ṣe àṣìṣe torí pé imam olóníláṣẹ nígbà tó ní àwọn ọ̀dà ìrun pọ̀ ní òní o bóyá ó ní ti orí. tọ́ yíyà láti kírun rẹ̀ láti kírun yẹn láti fi ìmáàmùlẹ̀ ẹ̀ orí àwọn mùsùlùmí torí pé ìmáàmù ó lè má nìkan ni a ní àwọn tí wọ́n tẹ̀lé òun náà eh, imam láwà so ẹ ti pín sí méjì nu so ẹsẹ̀ pínpín sí méjì yun ó ga ju orúkúsọ tí ẹ fẹ́ mú tẹ fẹ́ ṣe yẹn lọ torí ẹ ti pín ẹ̀yin ìjọ tẹ̀ ń kírun mọ́ṣáláṣí ẹ ti pín ayé sí méjì pínpín méjì yun òun ló burú ju eh, ládàá tẹ fẹ́ rí gbà níbi àjàrùn pọ̀ lọ so àlàyé ló láti wá fún imam láti fi mọ pé kò burú láti jan irun pọ̀ tí àmì tí ohun tó bá eh, bí nǹkan míì tí ó ṣokùnfà rẹ̀ tó bá wá mo rò pé agbọ́miyé so kò dáa láti jẹ́ pé ẹ fi imam sẹ́gbẹ́ àtàwọn tí wọ́n tẹ̀lé imam ẹ̀yọ́ wà kírun tí ẹ bá kúkú tẹ̀lé imam tí àsìkò ìṣá ẹ bá tó ẹ kírun ẹ wà wá wọn tí wọ́n máa ìdájọ́ yẹn nínú yín láti ṣe àlàyé pẹ̀lú fún imam ní ọ̀nà tí ó gbà yé ìṣe ní ọ̀nà tí ó gbà jẹ́ tí ó gbà jẹ́ àbùkù fún wallahu a'lam. afọn àfẹ́ máa gba àsìkò ìrun tí wọ́n máa kí sódà táàkì máa sọ tẹ́lẹ̀ jẹ́ last one inshallah náà. àníyàn náà yóò gbọ́ ìbéèrè yìí. Wọ́n á ṣe ìwé olóògbé tó kọ́ bá Sẹ́rí ọ̀pọ̀ ọgbà ọ̀pọ̀ ọgbà èṣù ló máa ń fa wàsíwàsí níbi ọ̀rọ̀ àníyàn ẹlòmíì tí tí wàsíwàsí yẹn tó bá jẹ́ lógún gbogbo iṣẹ́ tí ń ṣe pátá ní ọwọ́ kódà níbi àlùwàlá tí ó máa ń ṣe àlùwàlá áwà kan kò ní tí ìsàlùwàlá tán torí pé kí ní ẹ̀ ti di àìsàn fún so ká má máa gba èṣù láàyè ó dá mi lójú pé ẹni ó gbéra lé rẹ̀ tí ń bọ̀ mọ́sálásí kò sí lórí oorun àbórí oorun lọ́wà ni ó wà nínú ẹ̀mí ẹ̀ kó ń bọ̀ wá sí mọ́sálásí láti wá kí òun ó sì mọ kí ni irun tó ń dọ̀ so ohun tí a fẹ́ jù pé yọ tẹ̀lé títí ó fi kọ́ wá sọra rẹ̀ di pé ẹni tí ó máa ṣe iyèméjì pé òun dàníyàn àbí kò òun dàníyàn ọ̀dàníyàn kọ́ sọ iyèméjì yẹn kó sọnù kọ́ mú ẹ̀mí rẹ̀ wá síbí òun pé dájú sáká òun kírun àgbóhùn ni àbí òun kírun àásì ṣùgbọ́n tó bá gba èṣù láyè tó yọ kan ó lè járun yẹn tí ó tó wá dàníyàn míì nígbà tí ọba máa kírun lọ yóò ṣe é ṣe pé kọ́ máa pè mí ọ̀dàníyàn fún mọ́ yóò tó járun yóò bá di àìsàn fún un so kámọ́ máa gba èsù láyè níbi àwọn nǹkan báyìí rádúgàtù ẹni ọjáde nílé tí ń bọ̀ wá mọ́síláṣí ọmọ tí ń bọ̀ wá sí in tí ń bọ̀ wá sí òun gangan ní jẹ́ àníyàn ó ti dàníyàn nú ọkàn rẹ̀ pé mo ń lọ mọ́síláṣí o òdìgbọ́ ọba sọ sẹ́nu ó sì sàlùwàlà wọnú mọ́síláṣí yóò gbẹrun gbogbo ẹ̀ lọ́wọ́ nínú ọkàn rẹ̀ fún ìfẹ́ kí o ṣùgbọ́n kéèyàn tún dá ọpọlọ rẹ̀ padà lásìkò tó bá fẹ́ ṣe takbiratul ihram òní tá a fẹ́ jù so tẹ́lẹ̀ yìí wọ́n bá ṣe kọ́mọ́ dára ẹ̀ láàmú pé bọ́yá wò ó dàníyàn ó ti dàníyàn ó ti dàníyàn bila shak wallahu a'lam. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله